هذا برنامج يا طالب العلم وهو برنامج علمي شرعي ثقافي أسبوعي نجتمع فيه لتناول, لتناول بعض المسائل التي تتعلق بنصائح وتوجيهات وإرشادات لطلاب العلم فنسأل الله جل في علاه أن يزيدني وإياكم توفيقا وسدادا لين تدوقفوا الله أشي صلاة فو النبي محمد صلى الله عليه وسلم أكي وقوارا ولقفوا وقوارا طلبة العلم بمركز أنصار سنة الإسلام أعزه الله بالتوحيد والسنة بطنا وقوى هيئة التدريس في هذا المركز بونا فتاة بونا لكيفة بونا ọlọ́mọ sábàá wa sanwó lẹ́sùn lórí gẹ́gẹ́ bí a ti máa ń ṣe gbogbo ọjọ́ ìní a máa ń ṣàgbéyẹ̀wò bàbá máa ń kóra wájọ lábẹ́ barnamaju yá talibal ilm ìwọ ọmọ kíw àtẹ́tì rẹ̀ kọ gbọ́ ọlọmọṣàjò ṣe gbọ́ aláǹfààní. àwa máa ń sábà gbé àwọn ọ̀rọ̀ olówó iyebíye táwọn àlùfáà tí wọ́n ti fi fáwọ̀ ọmọ kíw mọ̀nà tí máa ń jẹ́ àsọ́lẹ̀ wọn òun náà la máa ń sábà ké fúnra wa. lẹ́ni náà a ní kúrò níbi tí àwọn onímọ̀ wà àmọ́ another dimension lákàn gbọ́rọ̀ wa gbàlẹ́ ní insha allah ta'ala ọ̀nà búláwà gbégbà ni pé a kì í tẹ́rìjà máa ọ̀kan péré fún wa náà àwọn àlùfáà wa kì wá ṣe tẹ́rìjà máa wọn báwọn náà akànfẹ́ fún wa ní àwọn báàdùl akhbar báàdùl akhbar àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan táwọn ẹnìkọ̀ọ̀kan ti sọ́nà àwọn àlùfáà kan tí wọ́n ti lọ èyí yóò lè máa jẹ́ pé mi àti yín náà lè mọ̀ pé àsọ́nà wa jìn àsọ́nà wa ṣe kí ni ọ̀nà wa jìn ògbẹ́n tó bá ń wá ìmọ̀ yóò lè máa rúṣẹ́ tó ń fẹ́ ṣe ìwọ náà lè máa yẹra rẹ wò láti inú sin pé ta bá ń gbọ́rù nǹkan báyìí pa àfáà báyìí tó yẹ pé tó bá ní àwọn àwọn àfáà tá a la fẹ́ jọ ọrú wọn náà làwọn kọ́kọ́ náwó sí ayé ẹ̀kọ́ ni ọwọ́ àwọn wò pé ńgbà tí wọn náà wà báyìí ṣé ọ̀rọ̀ ti ẹgẹ́ ti ń jọ báyìí ṣá oníkálukú wa ma irú múra wo ló wọ́n múra sí ọ̀rọ̀ àrò òun bá dọ̀lọ̀ akhbar fali umar nabuwa muhammad sallallahu alaihi wasallam wa imamul a'imma abadu wa kọ́ àwọn àgbààgbà afáàjọ nínú islam ìpé àwọn àgbàlagbà afáàrí o àwọn àgbàlagbà afáàrí o àwọn ń dákọ̀ àgbàlagbà afáàjọ tí islam ti bẹ̀rẹ̀ níjọ́ tá bá mọ́ tó sáfù ẹni tá fẹ́ dákọ̀ yìí imamul a'imma níbi a bá tó sáfù àwọn àgbààgbà afáàsí ẹni a fẹ́ dákọ̀ rẹ̀ lénìí yóò tún wá mọ̀ já ṣáájú fún gbogbo wọn ọ̀nà ni al'imamul bukhari al'imamul bukhari rahimahullah rahmatan wasi'a man huwa al'imamul bukhari tala ń pè ní al'imamul bukhari alayhi rahmatullah alayhi rahmatullah alamasa bá wa kí al'imamul bukhari bàbá ní ká bẹ̀rẹ̀ pé ìtàgbésí ayé wọn la sọ ẹ̀yọ́ ọmọ ìyá mi àlè àlè ìyẹnjú ẹ̀ o oṣù mẹ́ta à ń ṣàlàyé rẹ̀ lọ́nà ni a sì fẹ́ jẹ́ kíkiri ìkọwara jẹ́ pé fi majlisin wahid ìjòkó kan la kàṣe owó kákàṣà rí sọ̀rọ̀ tẹ̀lé ni ó lè tún dojú ọmọ ìka tún mẹ́lòmí náà wà nífà wà náà náà wà Islam àmẹ́yìn afẹ́ múlẹ̀ ní ó ní ta ní rahimahullah mo máa pé wọn náà gẹ́gẹ́ bí ọmọ kí wọ́n ti máa gbọ́ tí ó pẹ́ Imam Bukhari abáyé gbọ́ bẹ́ẹ̀ ẹ̀yin ó máa gbọ́ kálukú wa láti máa gbọ́ pẹ́ Imam Bukhari Imam Bukhari àwọn àṣẹ limaza Bukhari èyí ṣe tó yẹ pé òun náà náà ń dákọ̀ báwọn ẹgbẹ́ àwa náà bá rí ba'dal akhbari anhu nígbàkan bẹ́ẹ̀ ṣe lé àtàwọn àfá àtàn wá lẹ́yìn wọn àwọn tí wọ́n kàn sọ ń pa wọn làkànfẹ́ sọ ń jòkó ìlérò níbẹ̀ ìwọ náà gẹ́gẹ́ bí ẹni tí wọ́n ń wá ìmọ̀ ọwà wọra rẹ̀ pé ee ṣe irú táwọn àlùfáà ń sọ pa ẹni yìí ọkọ̀ wọra rẹ̀ pé àwọn ọmọ kéwú ẹgbẹ́ rẹ̀ gan-an tí wọ́n lè sọ ń pa wọn. fàmínà àjọ ibi wà lọ́gọ́rá ì sọ inú tó tún wá jọni lójú tó tún wá sinilé mọ̀ ni pé àwọn tó àpàdà mọ́ sán palẹ̀ Imam Bukhari tàn wí alayhi rahmatullah ọgọ́rọ̀ ẹ̀ jù ní tó pọ̀jù ní ẹ̀ tó yani lẹ́nu ni pé báwọn èèyàn bá fẹ́ sọ̀rọ̀ èèyàn tó fẹ́ yíyàn gbà mí àwọn ẹgbẹ́ ní ẹ̀yìn àwọn al-aqran àwọn tààjọ ń jọ ọmọ kí wà báwọn tààjọ jẹ́ gbẹ́ndì ìjà àfà wọ́n lè máa ní ah bọ́ tí ń wóhun bọ́ tí ń wóhun èyí ò nǹkan náà ni ó àgbà ìfẹ́ àfà ẹgbẹ́ èèyàn kò mọ̀ sọ pé lágbájá bẹ́ tí ń wóhun nǹkan ni ó ṣọ́rí tó wá lágbára jù ní pé tí alìmìnibìtà imam al-bukhari alayhi rahmatullah ni pé àwọn àfáà táwọn gan tẹ́síra sí wájú àwọn kíra pé jọmọ́ àwọn àfáà táwọn gan kéwú lọ́dọ̀ wọn gbogbo wọn gan tó wọ́n gbí òṣùbà fún alìmam al àti eh, lálùbáríkà ń di ìmọ̀ ọlọ́ndàkùn ṣàánú àwa náà o ọlọ́n fi mọ̀ ṣàánú wa o eh, à ń sọ̀tàn orú wọn báyìí kí gbogbo wa náà ká lè bá àti ọpọlọ tiwa kalẹ̀ pé yé bó lèmi náà ti fẹ́ ṣe tèmi sọ́ra àwọn eléyìí tí wọ́n ti dá o eh, ẹnìkan ó bá ṣe wọn jẹ́ àfá àti òótọ́ àfá lẹ́mọ̀ sọ pé àwọn kan fẹ́ bà iṣẹ́ rẹ̀ jẹ́ kó tó jẹ́ ìpín nù tó bá tó ń tẹ́ ń pè kò sí láburú tó lè sọ ń pa rẹ̀ wọ́n lè bá fáànì jẹ́ àbí náà bá lẹ́rù kẹrù nu ẹrù rẹ̀ ló kù èyí tí wọ́n bá fi báṣẹ́ rẹ̀ jẹ́ ọmọ sórí ibú látara rẹ̀ ni wọ́n ti ṣe tí kálukú sì wọ́n di pé ah ìwọ́n ti padà ṣàgbákò látara àfáàgbà yìí àbúrò àwọn Imam Bukhari ọkọ̀ jẹ́ ìtàlẹ́ nìkan fẹ́ bá tí wọ́n jẹ́ tí wọ́n ti dáa tí wọ́n ti kíni wọ́n ti dáa torí pé àwọn eléyìí ṣẹ́hídà bí imamatihim hatal àdá àwọn ọ̀tá tó jọ́ta tó fojú ẹ̀ pé ọ̀tá rẹ̀ làwọn ń ṣe àwọn tó sọ pé àgbà àfà ni ọ́ sọ ni pé kí wọ́n kan wá gbé nílé ìkọlọ́fẹ́ bá tìrù wọn jẹ́ ọ̀yà àṣòrí ibú látara wọn ni a ṣe rà pẹ̀lẹ́ rẹ̀ lóòótọ́ ààrẹ nìkan tó gbógun ti ìwọ̀n Bukhari rí wàláhì àti ìrọ́lù ọdún fẹ́ ìtẹ́nìkan wá gbógun tí alìmọ́mù Bukhari àtàyé ń bí ńlá ti mọ́ di pé áà tí ì sì sàpépà dáadáa fún wọn sọ inú àkọ́kọ́ ń tọ́lọ̀ mọ́ ń sábà ṣe fúnru wọn ni pé ọlọ́run kọ̀ọ̀kọ́ wá dá yẹ̀yẹ́ wọn lẹ̀ yẹ̀yẹ́ gidi ni o yíò lẹ́gbẹ̀ẹ́ pé táàfà bá tó ń tẹ́ ń pè é ẹnìkan ò lè ṣe kíni wọ́n lè bá ló kọjẹ́ ó dá ẹnìkan ọmọ lárúbáwá ni ìkan náà wà alfáà wa al-allamatu Salih ó wá fẹ́ bú Imamul Bukhari ó sì fẹ́ yẹ̀yẹ́ ó sọ fún fẹ́ yẹ̀yẹ́ wọn wọn ká fífi kan pé irú wọn báyìí wọn kọjá pé nìkan fẹ́ ba tí wọn jẹ ẹni tí ó bá yà bá tara rẹ̀ jẹ́ látara àwọn olókù tara rẹ̀ ló bàjẹ́ tọ́ ìgbà èyí tó dé ọba ní kí ni ọba kọ́kọ́ da ogbó ẹlẹ́ Bukhari wo ni ìyẹn wọn pariwo ni ọmọ lárúbá sọpáwọn mi náà wíwọ́n wọn náà lẹ́ yóò báyìí náà gbogbo wọn láti rí ẹ̀jẹ̀ tó padà bá gbogbo wọn náà níbi kéwú gan ìwọ̀n olóǹkọ́ ló kọ́ èsì ọ́tọ́ tí wá sọ bẹ́ẹ̀ olóǹkọ́ ló kọ́ Jumaa Muhammad ibn Ismail ní ìwà ni Muhammad ibn Ismail òun ó kọ́ ni Jumaa Muhammad ibn Ismail ọmú tíra ní jáde kárí ibi ọkọ̀ jùmọ́ Muhammad uh-huh, Ismail mú tíra ní wákàrán ìtàjú kọ jùmọ́ ibn Muhammad ibn Ismail jáde nígbà tí ó mú tíra jáde ibi ọ̀nà tí ọkọ̀ ìdáyẹyẹ rẹ̀ lẹ́nu àwọn alfáà wá dáhùn yàrá aláàmọ́ sọ́lẹ̀ lọ́sẹ̀mì rahimah sọ́njọ́ tí wọ́n sọ̀rọ̀ yìí ibi ẹ̀rin pa wọ́n dé kálẹ̀ mọ́ mọ́ bí ti gbogbo wọ́n ti níbi ẹ̀ kí ní ń pa wọn lẹ́rìn bí kí máa ń pa gbogbo àfáàyè ọlọ́run dáyẹ̀yẹ ní ilẹ̀ àṣẹ yìí tó rí tó kọjú mọ́ à àṣẹ tó kọ ni pé jama'ahu Muhammad ibn Ismail wọ́n náà rẹ̀ rí lọ́rí kí tó wá lè pàwọ́ ọmọ tí ó wà ilẹ̀ ìdáko àwọn àlùfáà àgbà bò lójó apáwọ́ lẹ́rìn kejì áà báyìí ni lọ́tàgbá kó mọ̀ tó wọ́n kọjá máa àhú ìwọ́n pè ní jùmọ́ nígbò jàmá àrùn ti wá jọ jùmọ́ à àmọ́sọ yóò jọ bẹ́ẹ̀ lójú aláìmọ̀kan o torí pé bá kọ jàmá àrùn kalẹ̀ tán sì kọ jùmọ́ àkalẹ̀ báwọn bá wọ yóò ṣe bí wọn ṣe mi ṣe kì mọ́ràn ti kọ ọmọ táà sórí táà umọ̀rùbútọ̀ ni ni ó fi pé pé ah, kankan náà ni àwọn kánẹ́ ẹni tí kéwú bá yé dáadáa àrùsìwò pé ah, wọ́n ṣe á dájú máa kọ sókè tí ó kọ Muhammad ibn Ismail sí ìsàlẹ̀ bí ti máa rí nù so tí èèyàn bá àfáàgbà tó bá já àfáàgbà débi ó yẹ kó dé ẹ bá rẹ́ni kan tó bá náà fẹ́ ba tiẹ̀ jẹ́ ẹ̀yẹn kan lọ ẹ máa lọ rí sùn kò nídìí ẹ máa pẹ́ra yín pé ah, àwọn tí wọ́n bá ti mọ́ bùkátà jẹ́ ọmọ ìwọ̀n náà yéé kí làárún kò nídìí ẹ máa pẹ́ra yín ẹ kan lọ sùn àfẹ́ nu òní òṣòrí búbọ̀ aláì òní òṣèbọ̀ ẹ wá wo lẹ́yìn báyìí náà nígbà kan náà tó náà dé tó náà ní àbùkárí ah, wo tó náà kó yẹ òdìdí kẹ́lìmẹ̀ yọ kan péré ọlọ́run sì fi dá yẹ̀yẹ̀ rẹ̀ lẹ̀ gbangba ọlọ́run fi ṣe kí ni jama ó fi dá yẹ̀yẹ̀ rẹ̀ lẹ̀ gbangba ń wà ń lọ báyìí ẹ bá tún mú bẹ́ẹ̀ yóò tún bọ́ báyìí bá tún mú bẹ́ẹ̀ ń gbé wá dé wá bẹ̀kan àti akata kalẹ̀ ẹni ìwọ náà ti wá yẹ̀yẹ̀ rẹ̀ àgbàfà ni wọn o ló bí ọ̀rọ̀ ìtajà àràjà mẹ́ta àtàfàjọ sí agídí ni ipò òbúrò ìgbà ìwọ lọ́mọ àìtàzàrá ni òun ṣe bí àjìráàrù ló ti wá ní ìgbọ́n wá ní kèé ṣe túbọ́tìnì ọ̀nà ànábì ní túbọ́tìnì rẹ̀ ànábì fẹ́ máa báyàwó rẹ̀ sùn wá ní túbọ́tìnì rẹ̀ lákùn ṣe ọmọ ṣe ni ṣe bọ́tìnì máa wà mẹ́ gbà tí ò dá nǹkan kan mọ̀ ẹ̀kọ́ kí làákà ìjọkọ̀ pé ń bẹ̀ ìgbà wọn kọ́kọ̀ pé pé kèé ṣe túbọ́tìnì ọ̀nà ok àná ọ̀gbọ́ lárúbáwá tó tú ìwà àwọn ní ìgbọ́ lárúbáwá ọ̀dà ìtazara jàmọ́dà ní jẹ́ bẹ́ẹ̀ ó bá dá wàhálà lẹ̀ ló bá darí yìí kò síbi ọgbà lọ ó ti tú sígbẹ́ náà ti dẹ́ lọ́ti dákẹ́ lórí ọ̀rẹ́ ṣáṣá sílẹ̀ ṣá máa fi wí mọ́ nígbà wàá gbọ́dọ̀ àyíntọ́ tú yọ ọ̀rí tú nígbà àríwó pọ̀ àríwó pọ̀ àwọn tán láwọn gbìjà rẹ̀ gan-an àwọn gan-an tó wá dá yẹ̀yẹ̀ rẹ̀ lẹ̀ gbangba aburú ti ń bẹ́ ń bi àwọn àgbàlagbà fáànù gbogbo ẹni tó bá lóun fẹ́ dá yẹ̀yẹ́ wọn lẹ̀ ó ní padà sí kíni jẹ̀wọ́n òun yóò ṣẹ̀sìn yóò ṣẹ̀sìn ní láyé tí ó bá tún wá sọ́ra èyí yóò tún wá ṣẹ̀sìn nídìí ògbéjà kìí àwọn ọlọ́dà kúmọ́jà ṣẹ̀sìn wọn tààlà ń pè ní al-Imam al-Bukhari ẹ̀wọ̀n kíká sàtò alaikum salam marhaban gbogbo kómi agbọ́dọ̀ kọ́kọ́ mú kọ wọn náà kátó mọ̀ sọ kí làwọn èèyàn sọ ní ipa wọn ẹni àwí al-Imam bukhari alayhi Muhammad ìgbọ́ ìgbọ́ àwa jẹ́ ọmọ fún Ismail ìgbọ́ ni jẹ́ Abu Abdullah Muhammad ibinu Ismail Ismail tó wá jẹ́ bàbá wọn òun náà tún wá jẹ́ ọmọ fún Ibrahim ó jẹ́ ọmọ fún ta ní Ibrahim táwí náà o tún wá ń jẹ́ ọmọ fún al ìgbọ́ ẹ pè dáadáa almugira yìí o náà wá ń jẹ́ ọmọ fún bardisba ìgbọ́ o ìgbọ́ o a jẹ́ pé tọ́bá ní ara sókọ wọn alẹ́ntàwí ni abu abdullah muhammad ibinu ismail ibinu ibrahim ibn almugira ibinu bardisba ẹbá ń pè ìgbọ́ Aha. Aywa al-Bukhari. Ìgbọ́ o. Al-Bukhari dápé wọ́n ni wọ́n tàbí tí wọ́n sí àdúgbò kan ni. Àdúgbò ni là ń pè ní Bukhara. Tí wọ́n pé? Àwọn aṣàfisẹ́lọ́fíà di al-Bukhari. Ìgbọ́ kí ló kọ wọn ìwọ Muhammad èyí Muhammad ni wọ́n náà jẹ́ ẹgbẹ́ ló ndị àbáta wíyì ìwọ ń dìbọn ọ̀yá ayíwá Muhammad ẹ̀dàkùn àti ní tí ti ń jẹ́ ni ọba bun tó fẹ́ kún ló dáwà lálẹ́ ṣọ́rọ̀ Muhammad ibn Ismail ara ní ìbọ̀ ibn al-mughira aha aywa al al-bukhari ani kila pe ekpera la kin gbọ́ al-bukhari ẹni tá ń pè ní al-imam al-bukhari ó kọ wọn o aṣókọ wọn gan ní kí ló kọ wọn báyìí gbà náà muhammad kila pe o kila pe sọ pé bá ti wá ń ṣe yà yìí ni pé wọ́n bá ti rẹ́ nìkan tó ń jọ ọkọ̀ kan náà àwọn àgbàfà àwọn amọ́mọ́ fi sọ ní òkọ̀ nígbà Sulemanu dé aṣọ di aljamzuri ṣàkínú ti gbá pa alákọ̀bù jẹ́ wa aljamzuri láti mọ̀ rí kálukú náà tó ló mọ̀ jẹ́ tiẹ̀ ala kulli hal al'imamu al-bukhari alayhi rahmatullah ṣe wá rí bardisba ta wíhun sọ pé bẹ̀rẹ̀ láti ó kọ wọn ti gbẹ̀yìn ìbẹ̀rún láti dádúró àwọn afáàmọ́ majusiyun mata ala al-majusiyya ìgbọ́ o majusiyun mata ala al-majusiyya ẹpìlẹ̀ kan sí majusiyun mata ala al-majusiyya ẹpìlẹ̀ kan sí majusiyun mata wa alaikumus salam bardizba majusi majusi àwọn ọ̀nà tán bọ̀ náà ni abọ̀ kódà mata ala al-majusiyya orí màjúsíyà yìí orí màjúsíyà yìí orí ẹ̀ ní òkú sí ṣọ wá mọ̀ pé bardisba ta ló ń bí lọ́mọ almogiro ṣọ wá rí almogiro yìí tó jọmọ bardisba ó wá gba islam ó ló padà sí kíní ó ló padà islam ọwọ́ ẹni ó ti wá gba islam ọwọ́ ẹnìkan ni à ń pè yín ní yaman kí ni mo pè é ìgbọ́ o ìgbọ́ o yaman yaman yìí ọwọ́ rẹ̀ ni almugira ló ti gba islam àmọ́ yaman òun bí ọbí ká níbi gọ́vnà àdúgbò wọn ni kí lápé o gọ́vnà bí tán ń pè ní bùkọ́rọ̀ bí ọba bẹ̀ olórí bẹ̀ gómìnà bẹ́ẹ̀ mágàjì bẹ́ẹ̀ òun ni ìgbó wá di pé alimogiro gba islam lọ́wọ́ rẹ̀ á ò ti dàbà òun òun ló wá wò pé ó dà òun sì rí àfi tára rẹ̀ tàbí ti ìran tí wọ́n aljúrúfí là ń pè wọ́n alikímọ̀gbé wọ́n ìdínú àtàrà tiẹ̀ toró òun ló wá ṣètò pé ẹja bọ́kùn ẹrú kúrò lọ́nà àwọn àrà yìí lábìlíkàl ìmáàmù al-Bukhari alayhi rahmatullah báwọn yẹn bá fẹ́ dákọ̀ bá fẹ́ parí ẹ̀ tán bá fi al-Bukhari sí ó tún wá gbọ́ al-Ju'fi al-Ju'fi ń owónú kọ wọn látọ̀dọ̀ yamanu al-Bukhari torí pé òní wálé Bukhara ìran tí wọ́n sì ní àwọn ọmọ ń jẹ́ al-Ju'fi ìdí al ti kó al-imam al-bukhari ó kọ wọn nù àwọn èèyàn wá nígbà tí wọ́n bí imam al-bukhari alayhi rahmatullah a nínú àwọn onímọ̀ kò pé ìjọ tí wọ́n bí al-imam al-bukhari wọ́n nínú oṣù shawwal ni oṣù kó shawwal bí ọjọ́ jímọ̀ ló wá jẹ́ kódà aná kírun jùmọ̀ àtán wọ́n ni wọ́n bí al-imam al rahmatullah ìjọ tí tó dé inú ṣàwálù náà ló wá jẹ́ ìgbọ́ ìjọ náà ni wọ́n sì ta ìjọ náà sì ni wọ́n sì wọ́n wọ́n ní mọ́júmọ́ alẹ́ ṣàwálù first of ṣàwálù ìyẹn ni pé wọ́n parí ìtúnu àwẹ̀ báyìí àásọdún ní àárọ̀ láwó mọ́júmọ́ rẹ̀ onílàlímáàmù Bukhari alayhi rahmatullah oníwọ̀n dágbére fáyé oníwọ̀n sí kíni ni wọ́n dágbére fáyé alákùnlé hàn ọ̀rọ̀ pọ̀ láwọn ọ̀dọ̀n eh, ibi táwọn ń lọ kọ́ ibi àwọn ń lọ láṣẹṣẹ wá dé yìí ni pé àwọn ọ̀rọ̀ wo làwọn èèyàn sọ ń pa Imam Bukhari rahimahullah gẹ́gẹ́ bí àgbàfà kí làwọn gẹ́gẹ́ kọ́kọ́ sọ ń pa ara wọn gẹ́gẹ́ bí àgbà kí ni àgbàfà ọlọ́mọṣàbáwá kẹ́ Imam Bukhari gbogbo wa láti lánàá ń gbà táwọn sọ̀rọ̀ ń pa àwọn eh, nípa fìtínà khalqul Qur'an abọ́rọ̀ débi Ali ibn al-Madini ayúẹ̀kọ́ Ali ibn al-Madini alayhi rahmatullah àgbàfà ní kí mo gbé àgbàfà tí àwọn àfà ẹgbẹ́ rẹ̀ bẹ̀rù ẹ̀ ẹ́ ìyàwó ilé ní ìmọ̀dé ọlọ́lọ́ fi kẹwọn tọ́ al-Imam al-Bukhari rahimahullah Ishaq ibn Ahmad ibn Khalaf ló gbẹ̀gbà wọ́rọ̀ ó ní sami'tu al-Bukhari ghayra marratin yaqul ó ní mo fẹ́ kí ara mi gbọ́ báyìí kí ẹsẹ̀ kan kí ẹsẹ̀ kan mọ́ tí al-Imam al-Bukhari ń sọ fún ara wọn pé ó ní ma tasaghartu nafsi inda ahadin illa inda aliyin ibn al-Madini ó ní mọ́ Bukhari níbẹ̀ tí ń wò mí yìí á ìwádéwájú ẹnìkan kí wá yẹpẹrẹ àrípé ìfẹ́ ìjámọ̀ kankan kì sábà ṣẹlẹ̀ ó ní àmọ́ tí n bá ti ń bára níwájú alíbìn ilmadini alẹ́ rahmatullah mo máa ń gbà pé ọmọ ìjámọ̀ kankan mo máa ríra ní pé mo kéré númà níwájú alí ibn ilmadini rahimahullah ọ̀rọ̀ yìí fàdúkẹ́rọ̀ lè aliyin ibn ilmadini rahmatullah a bá lọ bá pé Bukhari máa ń sọ báyìí pa yín pé aásùn bá déwájú yín òun mọ̀ pé òun déwájú èèyàn faqal alẹ́gbẹ̀rún ní bọ́sá fún wọn pé zaru qawlahu ẹ má gbọ́n tí wí o ẹ má ṣe ni nígbà sọ tí ń sọ ní o huwa ma a misla nafsihi nígbà ń sọ fún yín ni pé wá bìtẹ̀mí ni bó ti wà òun ẹni ó lè kojú rẹ̀ òun mọ̀ fún òun mẹ́ni ó lè kojú òun òun gan mọ̀ pé kí ni òun ò mẹ́ni tí o lè kojú o ẹni tó jọ òun nínú mọ̀ òun gan òfẹ́ rẹ̀ ẹni tó jọ àfá káwọn ní mímọ̀ tó lè sọrú ilé ìfẹ́ nìkan sọ nínú tó lágbára fáfá ó ní kó lè sọ pé nìkan bí ìmọ̀ orí báyìí fún ìfẹ́ gbà fún yàn òun ganrú ara rẹ̀ ó fẹ́ mọ́ sí kí ni ó fẹ́ mọ́ sí ìkánú àwọn tó gbà tí ó lọ́dọ̀ alìmáàmù Bukhari alayhi rahmatullah an pè náà alfarabri òun ló sọ̀rọ̀ kan ó ní ra'aytu an-nabiyya sallallahu alayhi wa sallam fi an-nawm ó ló sùn òun bá rà nàbì lójú àlá a sì mọ́ rà lójú oorun lóòótọ́ wa fi sahih faqal lọ́la nẹ́gbà sọ fún pé aina turi níbo ni wọ́n lọ́n tiẹ̀ olóńbá ni muhammad ibn ismail al-bukhari in lọ kí lọ́dọ̀ àfáàmì ni àfáàmì tí ń jẹ́ muhammad ibn ismail al-bukhari faqal lọ́la nẹ́bí wọn sọ fún lójú àlá ni pé akarihu minni salam akarihu minni salam ọ̀dọ̀ àfáà rẹ̀ tó tí bá wọn àfá báyìí wọ̀ kún wà lọ́lọ́fẹ́ lárímọ́ sọ́rí pé ọlárímọ́ náà bọ́ ọlárímọ́ náà ọlárímọ́ náà o mọ́ yọnu sírú wọn o sọ̀pá nẹ́bí yìí sọ pé mọ́rọ̀ á ní ẹmbá rí mi lójú oorun fàkọ́dí kí ni fàkọ́dírọ̀ á farabri ló tún sọ lóhun rí lójú àlá náà ó tún lálá ra'aytu abá abdullá muhammad ibn ismail al-bukhari alayhi rahmatullah olóhun sùn ló ń bá lálàárí imam bukhari fi náà ó ní khalfa nabiyyi sallallahu alayhi wa sallam ìdí tó wárí ó wárí kẹ́yìn imam bukhari fi rìn bí ìgbà tó ọmọ kí ó rìn lẹ́yìn àfà ẹ̀kọ́nù ọmọ kí ó máa rìn lẹ́yìn dání èèyàn ni ó ní bẹ́ẹ̀ ti rí imam bukhari ó lóun wárí pé wà sallallahu alayhi wa sallam lójú lójú àláhùn orí pórí ìrìnlà nẹ́bí wà tí Bukhari wá ń tẹ̀lé lẹ́yìn a bá kíyèsí tó ń ṣe ni pé kullama rafa'a qadamahu wada al-Bukhari qadamahu fi dhalika al-mawdi' onídá ànábì bá ń lọ báyìí tó bá gbéṣẹ̀ kú omi kan báyìí lójú àláhùn ó rí pé déédéé bí ẹsẹ̀ ànábì ìbẹ̀là al-Imam al-Bukhari mọ̀ ń gbéṣẹ̀ lé ibi ànábì bá ti bárakàlá fi ìtumọ̀ rẹ̀ ni pé ìlànà ànábì ọ̀rọ̀ ànábì ìṣe ànábì òkùnkùn lẹ́nu ẹ̀ tí ń bò lànábì gbẹ́sẹ̀ sí ìgbà ló náà fẹ́ gbé tiẹ̀ sí ṣe allahumma rahamuhu allahumma afirilahu rahamuhu wa afa anhu wa afihi wa naqi هذا هو الإمام البخاري عليه رحمة الله àákàn ah, máa mú ni torí tá bá ní aka gbogbo ẹ̀ ọjọ́ ó ṣe gíní ọjọ́ lọ́mọ́ wa lọ́wọ́ alimamul Bukhari rahimahullah inú dáadáa tọ́lọ̀ wá ṣe fún ni pé àwọn èyí ṣẹni tán ní èèyàn ṣẹ́mi alimamul Bukhari sọ ń para wọn ó ní alimadihu ó ní ẹjẹ́ yóò sọ fún yín o ẹni tí bá ń bú mi àtẹni tí ń yìn mí ìkankan náà ni wọ́n lọ́dọ̀ tèmi mo bẹ̀rù ọ̀nà ẹni tí ń bú mi àti kíni àtẹni tí ń yìn mí sàwáwù ni wọ́n sọmọ túmọ̀ rọ̀ ń tẹ́wọ ẹni tí máa ń bú ọ ṣe àtẹni tí ń yìn ọ́ ìyàtọ̀ ń bẹ àbí yàtọ̀ mọ́ bẹ ẹni tí máa ń yìn ọ́ kí ni yóò bọ̀ jẹ́ ẹ̀yà tí máa ń bú ọ́nkọ́

kọkàn ọ̀rá kan ṣe bí ẹni kàn án fẹ́ mọ́ gbà tí ẹ̀ bí ẹ̀ yóò ti di ọjọ́ ìpé kò gbà wà kò gbà ẹ̀ náà nìkan ni ó kò gbà wà. alimaadi wa zaamu indi sawa ọlọ́run mọ́ṣá bá wa kẹ́ al bukhari ọlọ́run kò sì bá wa ṣe dáadáa fún un. à ń pẹ́ ní amúrú ibn ali al-Fallas ibn ali alkini alfalas ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ọkọ̀ báyìí náà ti jòkó yìí àwọn àfáà àwọn àfáà mọ́ ń wá káàkiri báhùn àbá àtàwà wí amúrí ibn ali alfalas àgbà àfáà ni wọ́n ní ní hadith àwọn ọmọ kéwú tó máa ní tán kọ́ ní hadith yìí àwọn ọmọ òun náà wá lọ àwọn alọ́rí bá Imam al-Bukhari alayhi rahmatullah ìwádìí Imam Bukhari na bá gbé bèèrè dé àdísì báyìí báyìí báyìí báyìí kí lẹ́fẹ́ sọ ń parẹ̀ Imam Bukhari bí wọn bùkárí jù láwọn ọmọ báyìí fàṣúrù bí dáa nìkan náà mọ̀ wá dùn pé ẹ́ wọ́n ti mọ̀ pariwo rẹ̀ ẹ̀rọ ìgbẹ̀lú mọ̀ ẹ̀rọ náà nù ẹ̀rọ pariwo rẹ̀ ẹ̀mọ̀ àwọn ọmọ tí ó ń gbà mí mọ̀ fẹ́ rò bí ẹ̀fẹ́ gbà fáfàtiwa náà fáfàtiwa náà ṣe kìíní kan so ìmọ̀ ń dùn wọ́n pé kìí ṣe àfá àwọn náà mọ̀ yìn so inú wọn wá dùn gbà tó gbọ́ pé ẹ̀hẹ́n àṣẹ kìíní kan ti ẹ̀mbẹ̀ tí wọ́n nù mọ̀ ó sì máa pariwo rẹ̀ láàkiri ẹ̀hẹ́n nígbà ni wọ́n wá dùn wàṣọ́rù ìlà amr ibn náà bá lọ́dọ̀ àfá àwọn takaramakúrúlọ́ alọ́sọ́rọ̀ ọ̀dọ́ mọ́dún ẹ̀rí máa sọ rárí ni alọ́dọ́ rẹ̀ abẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ adíṣẹ́ àbá ìkò mọ́ igbá parí ẹ̀ àfá àwọn bá dá tó bá sọ ní kòdù báyìí gbà tó dáa ló bá ní hadithun la ya'rifuhu muhammad ibn ismail laysa bi hadith hadithun la ya'rifuhu muhammad ibn ismail laysa bi hadith wọ́n ní tí àdífì kan bá ń bẹ ẹwà bí Bukhari tẹ́lẹ̀ bí ó wá lóhun ò mọ́ áà kìí ṣọ̀rọ̀ ànábì lọ́rọ̀ kìí ṣe kí ni o tó àgbóyà kí ni rẹ̀ dùn pé àwọn ọmọ agán máa bẹ̀rẹ̀ ó túnmọ̀ pé ẹ̀yin lẹ́yà dáǹkẹrú hadithun هؤلاء العباء المسلمين هذا جبل هذا jabal rafiq sọba tó bá ní pé òkè òkè ẹ̀dùnmọ̀ tó ní ìjòkó báyìí àwọn ẹ̀tọ́ wíbẹ̀ ní ìmọ̀ ilé Bukhari jabal rafiq òkè ní tó àfàtẹ́ṣẹ́ rẹ̀ wálẹ̀ sọ pé àpáta kí ló lè ti àpáta wó kí lẹ́rẹ́ dìtì kẹ́ẹ̀kẹ́ ẹgbẹ̀rún jẹ́ lè tì àwọn ilé ìmọ̀ jòkó àwọn ọmọ fàlásùn no sọ fáwọn ọmọ rẹ̀ hadithun لا يعرفه محمد بن إسماعيل ليس بحديث من ذلك نقبل الإمام البخاري رحمه الله الحافظ ابن حجر العسقلاني رحمه الله ọ̀rọ̀ ní wẹ́sọ̀ yìí máa ń ṣe wọ́n lè mọ̀ gan ma wá sọ bí tó ṣe wọ́n lè mọ̀ ń bẹ̀ ìwọ náà gbọ́nà tó bí pé ẹ́ ọlọ́n dáwọn èèyàn níjọ́ kan àwọn kankúra àwọn ọmọ tí báwọn ọmọ tí ó ti mọ́ dáwọn àfáwò lákùnmọ́ sí bẹ́ẹ̀ gbogbo tó bá pàdé àfáà kan máa lọ ọdún tìmọ̀ dánwọ́ wo gbọ̀fẹ́ mọ̀ bí wọ́n mọ̀ kí ó tó àfáyí wọ́n tìmọ̀ dánwọ́ wo àwọn akó hadith 100 àwọn ọmọ kí mẹ́wàá àwọn apín hadith 100 àwọn apín sọ́wọ́ tí ọmọ kí mẹ́wàá bá pín hadith 100 sọ́wọ́ mélòó ní ó jẹba 10-10 sọ́wọ́n tó wá sí sọ́wọ́n pé hadith mọ́ sánàdù rẹ̀ mẹ́wàá yẹn àti mọ́túnù rẹ̀ mẹ́wàá kìí ṣe òríjínà ṣọmọ̀ tó kìí ṣe òríjínà ó ní pé nọ́mbà wán tí ẹ̀ tó wà lọ́dọ̀ tó ó ní nọ́mbà sánàdù tó wà lọ́dọ̀ rẹ̀ mọ́túnù rẹ̀ nọ́mbà tí ló wà lọ́dọ̀ irógbélé Ibrahim àdísì nọ́mbà mọ́túnù nọ́mbà tí lọ́dọ̀ Ibrahim ó ní nọ́mbà 4 lọ́dọ̀ Abdulrahman ọ̀rìn kan àdísì nọmba 8 lọ́dọ̀ abdulrahman mọ́tínú rẹ̀ ó ní nọmba 10 lọ́dọ̀ musa al-khayyat etí ọ̀sà àdísì nọmba 3 lọ́dọ̀ tiẹ̀ ó ní nọmba 7 lọ́dọ̀ abẹ́kúta ọ̀rìn gan àdísì nọmba 9 lọ́dọ̀ hassan ó lọ àdísì nọmba 10 lọ́dọ̀ hussein àfá mọ́ ti dágbà àdísì òun papọ̀ ni àwọn agbọ́mọ àfá ọmọ òyìnbó ni ó gbọ́mọ ọba fún bó jẹ́ pé àtọ̀bà àtọ̀sún kò sẹ́ni olọ́mọ náà méjèèjì tàbúyàn lọ́mọ ọba ọ̀sún níṣẹ́ ni ní kẹ́kẹ́ tàbúyàn àwọn olálọ́ ní pé wọ́n dábàrú àwọn àwọn skátà ẹ̀ ẹjọ́ alọ́ba kálọ̀dáwọ̀ nígbàtí gbogbo èèyàn pé tán ní ìsáyẹ̀ mẹ́lẹ̀ ṣe dé alimọ́rún kárí afẹ́bẹ̀rẹ̀ àti fẹ́kọ́rọ́ inú àdásánà kìnnìkan àdásánà nígbàtí kamọ́sílẹ̀ lọ́wọ́ la àrífò ah ìmà dí sọ́kà yìí ok ó kẹ́lẹ́ kejì ṣúkà ok ah la àrífò ìmà dí sọ́kà yìí ó tún bẹ́ẹ̀ lẹ́kẹta la àrífò ìmà dí sọ́kà yìí eléyìí ká gbogbo nọ́mbà adìsí 1 to 10 tó wà ní bukọ́dí tẹ̀ pàlùkì ìṣe kí ni ìmá ẹni kejì náà tún bẹ̀rẹ̀ àdásánà kọ́àkọ́rọ̀ kọ́àkọ́rọ̀ nígbà tó kàbí bukọ́dí ni ìmá tó kẹ̀lẹ́ kejì oh, ah ima, túkẹ́rẹ́ jẹ̀dá Ima, túkẹ́rẹ́ jẹ̀dá ó wá ka owó tẹ́sí wà lọ́wọ́ tẹ́ ó ti di mélòó wà ẹnìkẹta náà bẹ̀rẹ̀ ṣẹlẹ́gbà tí a bí jẹ́ ní kẹta ìkẹrin alimami Bukhari alayhi rahmatullah O ti mọ̀ ní ìṣẹ̀lẹ̀ ẹ̀yà elékàtẹ̀ ima, eh, ìmá eh, eh, ìmá elékàtẹ̀ ìmá ima, ìmá elékàtẹ̀ gbogbo àwọn 100 wa ka hadith yẹn tán ìmá Ima, ima, wọ́n wá ka tó bá ẹgbẹ́ kan wúra wọn ni wọ́n fẹ́ smile ẹni ṣòro gbogbo hadith yìí mo ti mọ̀ Ah, bẹ́ẹ̀ ó gbà àdìsí yàn wọ́n ti mọ̀ ọ́yà wọ́n ṣàlàyé tẹ́yì oníṣọ́ aládìsí wọ̀ ká ní nọmba náà yẹn mọ́tìlù ẹ̀ nǹkan lòlò yẹn hadith nọmba náà lọ́dọ̀ tiẹ̀ oní nọmba one lọ́dọ̀ tiẹ̀ mọ́tìlù ti nọmba two lọ́dọ̀ tiẹ̀ oní sálẹ̀ nọmba three lọ́dọ̀ tiẹ̀ nọmba four lọ́dọ̀ wọn tó ká yẹn oní nọmba eight lọ́dọ̀ tẹ̀lé sọ́sálẹ̀ nọmba eight lọ́dọ̀ tiẹ̀ mọ́tìlù ilé lọ́dọ̀ ilé sọ́yìn nọmba kiri kan tí wọ́n ká yẹn nọmba kiri báyìí ló wà lọ́dọ̀ ilé mọ́tìlù ilé níbi ilé oní sánàdù ẹ̀ níbi ilé sánàdù ilé ó dẹ̀ dá gbogbo ẹ̀ padà sí kíní sáàyè rẹ̀ wọ́n náà padà láhàpàá àfá kò sí àfá náà tí a ka ìfẹ̀yìn tẹ́lú ìbà sọ àfẹ́ tí wọ́n aláàpá tí wọ́n ṣe ń sì ní kí ìwọ́n mọ̀ pé táwù ló ṣe ríbi dá gbogbo ẹ̀ padà ìyẹn kọ́ ni ẹ̀mọ̀ lọ́dọ̀ àwọn mímọ̀ àwọn àfá Al-Hafiz Ibn Hajar Al-Asqalani alayhi rahmatullah injọ tó débi ìtàn yìí ó ní kó dá padà òun kọ́ ni problem lọ́dọ̀ tó kí ló fà ẹnu tí ẹ̀ náà gbá ní òun kì í ṣe ní àti ẹ̀hùn òun náà sọ ọmọ àwọn táwọn afámọ́sọ̀gbọ̀n náà wọ́n gbọ́ abati nìsá ayẹyẹ lẹ́dìnà mẹ́sà pé àwọn obìnrin ayé ṣe mítì nìyí àwọn anìtọ̀ ń jọ ìsìn ohun tá yóò fi parí à ní gírí ibùnà ajáde fún yín mọ́ àwọn afáàmọ́ ń sọ̀rọ̀ ń jọ tán bá rí pé ń jó ti kú àti ìráfà tó lè bó tó lè tó lè dúró bí ó dúró sí ibi ó bá wà òun ló ń wá ní kò jọ ń lójú pé Buhari dá padà sáyé ẹ̀ bẹ̀rẹ̀ òun ní ìyẹn kó lè mọ̀ onímọ̀ tí tó jẹ́ ìmọ̀ lọ́dọ̀ tòun ni pé báwo ló ṣe rántí pé nọmba tírì lọ́dọ̀ tiẹ̀ ó ní nọmba náì lọ́dọ̀ tiẹ̀ báwo ló ṣe rántí pé èyí tí wọ́n kà ní nọmba sẹ́fún

oníkálukú sí kí ni kí ẹ̀kan wá lóun fẹ́ bá tàwọn ilé ìjẹ́ ṣẹ́gbọ́n ara ẹ̀rọ fẹ́ bàjẹ́ àwọn ilé iṣẹ́ ọlọ́run àwọn ẹni yìí iṣẹ́ ọlọ́run yìí ṣe èèyàn ọmọ pé kọ́lọ́tọ̀ iṣẹ́ kalẹ̀ pé mo fẹ́ fi kíní kan ṣe àmì sórí ilẹ̀ hàbà rọ́jù ààyà ààyà àmì ọlọ́run ni ìjẹ́ ìrìjẹ́ máa wọ pé ẹ eh, ẹ eh, ọlọ́run máa ń dá nǹkan sọ pé tabára àwọn kíní kan apariwo ọlọ́run apàṣọ́lọ́run náà ló tún dáa ìwé lẹ́yìn sórí níbi ìmọ̀ nígbà bá ti ń kàtàwé lẹ́yìn ẹ pariwo wípé ọ̀wọ́ ọ̀rẹ́ tí ọ̀sà àdó pariwo aláwọ̀ àgbárù ni wọ́n pariwo kẹ̀ ọkà rí pé ń eléyìí kọjá wọ́n yẹ kọ́ ilé ìlẹ̀kẹ́ wọ́n kọ́ lùkọ́ ìlẹ̀kẹ́ wọ́n yẹ kọ́ bàbá àwọn yóò kọ́ ní ìwé lẹ́yìn kìí ṣe pé ìmọ̀ ọ̀run lọ ń kọ wọ́n yẹ kọ́ lùkọ́ báyìí ẹ̀bùn ní àkàndá àwọn àkàndá ọlọ́ọ̀kan lọ́wọ́ bá mọ̀ sí láì ìmọ̀ kàn dáwọ́ ọkọ̀ kàn báyìí ṣe pé ìjọba àwọn èèyàn bá ti ń sọ̀tàn rẹ kẹ́wọ̀n mọ̀ kéde ọlọ́run kò ṣe tí ì lè ṣe irú ẹ̀ lọ́wọ́ àfà báyìí ó dà wọn náà wo orúkọ ti bí ànábì àyíṣà alayhi salatu wassalam gbogbo àwọn tó kù ìyá wa àti bàbá wa kọ́ náà ń fúnra lóyún náà fi ń bí wa àyíbẹ̀ kọ́ ni ìgbà tó wọ́n wáyé ọlọ́run tó ọkùnrin kan wọn ní gorí ìyá rẹ̀

láàrin ọmọ kárí kò gbọ́ lárúbáwá kò gbọ́ jùlọ dáadáa ọ jẹ́nu rẹ sóhun ẹgbẹ̀ ìṣọmọ lárúbáwá ọ kó rà rẹta sóhun púpọ̀ wọn yóò pàtí mọ̀ ní pàtí ní orí ẹ̀ wádùn tàà sọ báyìí kọ máa ṣe àṣọ pé ẹ̀kọ́ gbọ́ lárúbá pẹ̀ládùn wọn lára yìí kí ẹ rí báyìí kọ́ tó àwọn ní ìyá àṣẹṣe wà mú kírìbì lọ́gà là jẹ́nu ẹ sóhun mọ́ sọ bẹ́ẹ̀ mọ́ kí sọ̀rọ̀ kí ṣe kí mọ̀ pé tàn mọ́ kí ṣe ọ̀rọ̀ àwọn eléyìí kọjá àwọn eléyìí iṣẹ́ Ọlọ́run ni wọ́n má túwò ní ọ̀lẹ́ túwò ẹni ó fẹ́ túwò ló débi kò gbọ́lá ìyẹn fẹ́ mọ́ túṣe ọlọ́run wò ló débi ẹ kò gbọ́lá arúgbáwá ẹ ó ti fọ́ lójú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ ojú rẹ̀ wá lá ẹ gbogbo ayé wọn fẹ́ mọ́ túṣe ọlọ́run wò ni ọkàn dín nínú yọ ọkàn kí mo pè ọkàn ìdín nínú yọ tó ṣe ká bàdín nínú yọ bàbá wọn ọkàn ìdín nínú yọ al-Imam al-Bukhari rahimahullah aya àmì ọlọ́run ni ó ọlọ́run mọ́sàbáwà kí al-Imam al-Bukhari ọlọ́run ṣe wá ṣàlékún dáadáa fún alimọ́ muslim ibn al-hajjaj rahimahullah sọ́rọ̀ pé àbáńdárúkọ yẹ́mọ̀ dákọ̀bọ̀ bukhari àti muslim àìbẹ̀kọ́ ẹ̀rẹ́mọ̀ rí ẹgbẹ́ ni wọ́n ni ẹgbẹ́ kó àfá àtọmọ̀kíw ẹnjọ́ tí muslim wá sọ́dọ̀ alimọ́ bukhari rahimahullah faqabbala bayna àìlẹ́ ó wá kíìsì àárín ojú méjèèjì mọ́ bukhari báyìí ìgbọ́ kíìsì ẹ̀tán ó wá dé dáàni ó wá dé sókótó ó wá ní dáàrin ilẹ̀ bùkájá kò fi mi lẹ̀ ó kọ́ bí lórí ìjìláka mo fẹ́ kí ìṣẹ̀ṣẹ̀ rẹ náà ya ustaz al ustazin wọ́n bí ẹ pé ìwọ ni àfa àwọn tó máa ń já àfa wà sẹ́ yìí dá lọ hadithi náà fún láti fi bá tó kalẹ̀ ìwọ lọ ga gbogbo wọn wà yá tọ́ bí ibà hadithi fi ìlàlẹ̀ tábí ìsì bá ń ṣàìsàn ìwọ lọ mọ orúkọ tá lò sí. àfa ni àfa oníjà ń kí ìsìnkí ni ẹsẹ̀ rẹ̀ lára àpọ́nlé tó ti mọ̀ sí fáwọn àgbààgbà fáàdù ẹ̀yìn wọn tẹ́ kí ṣe owó wọn kẹ́rí wọn tẹ́ kí ṣe ṣe wọn èyàn làwọn dẹ̀dẹ̀ wòlé orí nígbà míì kan kí ṣe ṣàfà ọgbọ̀ àwọn tó wá ń kúnlẹ̀ fún wọn yíwọ́ ń kí sí gíní ẹ̀sì àpọ́nlé yìí mọ́ ní kí ṣe orí wọn kí ṣe apá wọn kí ṣe ẹsẹ̀ wọn kí ṣe aṣọ wọn. kì í ṣe bọ́ọ̀ fi wá lùbáríṣà nínú ọkọ̀ oríṣàwọ̀ tó fi wọ́n ṣe muhammad bin yaqub al-hafiz òun ló ní olùwàbọ̀ sọ pé wà ẹ̀tù muslim ibn al-hajjaj olórí muslim ibn al-hajjaj báyìí tó pé bẹ́yìn ẹ̀yẹ́dẹ̀ ìlú bukhari tí ń bẹ́ wájú bukhari yas'alu su'ala sabiyyi al-muallim tẹ́lẹ̀ muslim ń béèrè ọ̀lọ́ bukhari báyìí bí ìgbà sọmọ ekere ń béèrè ọ̀lọ́ wà fá fọmọ ekere ọmọ sukúlì ọmọ wárí ọmọ ọmọ ọdún two ọmọ ọmọ basic two ọmọ basic five nígbà tó wá ń béèrè kan lọ́wọ́ títà rẹ̀ sọ bí lẹ́bù nǹkan ìrún ó ti wà ó ní bí muslim ti ń béèrè kan lọ́wọ́ Bukhari nù ìyẹn ló fa al-Imam Muslim rahimahullah ló padà wá sọ fún Bukhari pé la yubghiduka illa hasid la yubghiduka illa hasid wa ashhadu annahu laysa fi dunya mithluk Muslim ní wo bí fi wọ́wọ́ yìí ẹnìkan ò ní kórìíra wọ̀ yìí àfoníkèta ó lè ní Muslim dẹ̀ ń jẹ́rìí báyìí pé ní ilé ayé tá a wà yìí o èmi ò mẹ́ tó dàbí rẹ̀ níbi ìmọ̀ nílé ayé tí a wà yìí àfá oníkálukú ó mọ̀wọ̀ ara rẹ̀ oníkálukú ṣe kí ni kó mọ̀wọ̀ ara rẹ̀ an pẹ̀ nìkan ní hashir ibn ismail olùsọ̀rọ̀ kan ó ní ra'aytu ishaq ibn rahaway ó ní mo pàdé ishaq ibn rahaway lọ́nà ìjọ kan jalisan ala sarir àmì mo rí jalisan ala sarir tí ishaq ibn rahaway fa'ankaro alayhi muhammad ibn ismail shay'an ishaq bin rahawi wá ṣe nǹkankan imam bukhari wá ní kí ah, ọ̀rọ̀ tẹ́ sọ rí bẹ́ẹ̀ faraja ishaq ila qawli muhammad ibn ismail bá tọ́wájọ́ sọ́lọ sọ́bọ̀ in tí bukhari padà sọ o ní ishaq bin rahawi ló ṣe gíní ló padà àgbàfà ní ishaq bin rahawi táwọn yóò nínú hadith tó máa ń tọ́ bá tí ó náà àfáà tọ́ ní lọ jìnà kan tó mọ́ gbókọ wọn òun làwọn tàà ń dákọ̀ látàrí ishaq bin ابن راهوي وقال إسحاق أنا بقى ترى هشلة تنتظر بقى شو إسحاق راهوي إسحاق ابن راهوي بقى وان يا معشر أصحاب الحديث يا معشر أصحاب الحديث oni mo pe yin te nkeko hadith yin afo ni hadith uktubu an hadha shab o ma te wo yi e tete ma kewu lodo re o ẹ̀tẹ̀ mọ́ kí ó lọ́dọ̀ rẹ̀ fa innahu law kana fi zaman al-hasan al-basri ká lásìkò al-imam al-hasan al-basri ló wáyé ni lahtaja ilayhi an-nas àwọn èèyàn ò bá nídìí ọmọ yìí gan li ma'rifati bil hadithi wa fiqhihi látara bó ṣe nímọ̀ pa hadithi tó àti bó ṣe gbàgbọ́ yé mọ̀ tí ń bẹ nínú hadith afa ọlọ́mọṣà bá wa kẹ́ al-imam al-bukhari al-imam at-tirmidhi alayhi rahmatullah abu isa olórí لم arab بالعراق ولا wà في معنى العلل والتاريخ al-ilal wa من محمد بن إسماعيل. asanid alam min muhammad bin ismail ó ní tàbá ń sọ̀rọ̀ pa ìmọ̀ nínú gbogbo iraq àti gbogbo khorasan pátápátá àwọn tó wà kí ẹmọ ìpa ilal al-hadith pé àwọn fort ti máa ń wà ní hadith tó ṣe pé tí ẹlòmí bá wo báyìí láti kìrò lálàáfíà ó dẹ̀ ní fort àìsàn ti ń ṣe wọ́n náà òṣìṣẹ́ ọ̀rọ̀ pé kí dókítà tó lè sọ pé bá ìṣàbá ìṣe yẹn wọ́n diagnose rẹ̀ àyíbẹ̀kọ́ ni wọ́n diagnose ẹ̀ká tó mọ̀ pé malaria ní ṣọ́ àbí kí ni o àbí typhoid mọ̀ pé kí èèyàn wá gàn wọ́ báyìí tí ẹni tí ó rẹ̀ à ẹni ó lálàáfíà ṣàwọn àwọn yóò gàn wọ́ báyìí ká ẹni ó ṣe kí ni ó lálàáfíà wà á rí wọ́n bùkọ́ ìrà ìmọ̀ tó ń bá wọ́ báyìí à ilé nǹkan ṣe àfi wá ní ṣe yóò kàn báyìí yóò dáre ní ti ń ṣe rè bẹ́ẹ̀ níbi ọ̀rọ̀ hadith dé ká هذا هو al-Bukhari alayhi rahmatullah uh, al-Allama Abdullah bin Muhammad al-Musnadi olóṣọ̀rọ̀ kan ó ní Muhammad ibn Ismail imam Muhammad ibn Ismail imam ó ní Muhammad ibn Ismail Bukhari agbáfà ni ó faman lam yaj'alhu imaman fattahimuhu ẹni tó bá ti lóhun ò gbá ní àgbàfà ẹkẹfí sí Islam rẹ̀ níbẹ̀ nǹkan bẹ́ lára rẹ̀ nǹkan ṣe kí ni nǹkan bẹ̀rẹ̀ ah, nǹkan ti ṣe nǹkan ti ṣe ìrìnṣẹ́ ìbáwòlẹ̀ dára ìlàmù alìmáàmù àbí Muhammad Abdullahi ibn Abdurrahman ad-Darimi alìmáàmù Darimi rahimahullah ló sọ kí nìkan ó ní ra'aytul ulama ó ní bẹ́ẹ̀ tí wò mo ma wọn mo dẹ̀ pàdé àwọn àfà ó ní mo ráwọn àfà Makkah mo pàdé àwọn haram Makkah mo padà wà fáàní haram madina mọ́sálásí ànábì wal hijaz mo padà wà fáàní hijaz wal sham mo lọ́lú sham mo padà àwọn àfà wal iraq mo lọ iraq mo padà àwọn àfà fama ra'aytu fihi ma ajma min abi abdullahi bukhari ó ní mi rẹ̀ ni tó kó ìmọ̀jọ tó wá tó abu abdullah muhammad ibn ismail al-bukhari alayhi rahmatullah afa kóníkálukú mọ́ ara rẹ̀ kóníkálukú ṣe kí ni ó mọ́ ara rẹ̀ ẹ̀mí ló gan lábẹ́ sọ gan hafiz ismail sọ ó ní káàna ahlul ma'rifa ó dáa ìbáṣọ ọ̀rọ̀ fi darsul maadi ó láwọn onímọ̀ min ahlul basra iná àwọn afá basra ya'duna khalfa al-bukhari wọ́n ni wọ́n máa ń sáré jọ́ọ̀gì báyìí tẹ̀lé al-imam al-bukhari fi talab al-hadith bí wọ́n fẹ́ kó kọ́ àwọn ní hadith wa huwa shabun ọlọ́mọdé sì ní jọ́nà hátà yẹgilibuhu ala nafsi a nígbà tó bá dá láàmú báyìí wọ́n padà dípé yóò padà dàbá lórí ẹ̀mí ẹ̀ ǹjẹ́ gàbá ní pé wà ìjìlì ṣó náà fi ìbá àti tàrí wà ní ìyàmó ti gbọ́ wọ́n wà jòkó sẹ́gbẹ̀ ojú ọ̀nà ìkílẹ̀ ní nǹkan yín wà mọ̀ bẹ̀rẹ̀ wàyè ṣẹ́mìrù àléyìí olúfún ẹni thousands of people náà máa ń jòkó wájú ẹ̀ àkísàrò mímọ́ ni yóò kìsàbọ̀ àlùkò a ní ọ̀pọ̀ ọ̀rọ̀ àwọn tó jòkó wájú Bukhari àwọn táwọn náà ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni wọ́n wàkánà Bukhari ẹni mọ́ Bukhari nígbà náà ìdí záàkà lásìkò yẹn ṣàbán ọ̀dọ́ ni lam yakhruj wajhu kè ní ọdún kan táwọn pé bíbélì ẹ̀ ti rí ọmọ ọmọ yẹn bá ń bẹ lọ́mọdé ọmọ padà dàgbà lọ́tún ọmọ nípòkè bó ti rí kè ní bó ti rí jọ́nà ọlọ́mọṣà fún wọn ṣáà bá wa kẹ́ al-imam al-bukhari alhaji salih bin muhammad jazara olóṣọ kìnìkà ó ní káàdà al-bukhari yajlisu bi baghdad ó ní al bukhari ọmọ sábà jókòó sí baghdad tọ́fẹ́ wá pàwọn èèyàn lẹ́kọ̀ọ́ wà kóńtù astemli lahu ọláwọn wá jẹ́ mustemli fún wọn ọdọ́ àfún hadith wọ́n pa àwọn kan ní mustemli kí ni mo kéré níbi tó ti máa ń lo mustemli o ní tí àfáà tó fẹ́ kọ́yàn ní hadith tó bá lọ́mọ kí tó pọ̀ lásìkò yẹn wọn káwà ní máìkì nìsín ayọ́ ẹ̀kọ́ kò sí microphone kò sí speaker ẹnu ni àwọn àmọ́ nídìí mùsẹ́mìlì ìwọ náà kàn wó bí ogbó náà gbá wa báyìí káwa mú bí times inú ọgbà yìí ló gbà rẹ̀ tó mélòó tí wọ́n nàbà fòtò wọn ó ti pọ̀ tó káwa mú bí ìlọ́po márùn-ún ẹ̀ ìlọ́po mélòó ìlọ́po márùn-ún ẹ̀ káwa ní ìlọ́po márùn-ún yẹn àwọn èèyàn wá fẹ́ máa wá kẹ́kọ̀ọ́ ń àfẹ́yọ̀ kan ló dẹ̀ fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ọ̀sí gẹ̀ẹ́sì báwọn bóò lórí fẹ́ sọ̀rọ̀ ẹ̀ tí ó gún ọmọ láì lo spíkà kan wọ́n náà gbáyé nìkan tí wọ́n gbáyé nìkan fún ṣé ọmọ lè mọ́ fẹ́ràn nìkan sọ̀rọ̀ báyìí sọ̀rọ̀gẹ́nu nìkan ò ní ṣe máa sọ́mọ́ ọ́nà Imam Bukhari rahimahullah mustamli wọn ló wá ń sọ̀rọ̀ yìí olóhùn lòun jẹ́ mustamli òun wá ní táàfà bá wá sọ̀rọ̀ òun ni òun gbífọ̀ òun ni ó bá wọn gbé tọ́bátìní adásádá Muhammad ibn Ismail ọmọ bẹ́ẹ̀ ọ̀làdá ni ti mọ̀ sí láwọn mọ́sálásí ni òun tààmọ́ ní ìgbà súnà wọn bẹ́ẹ̀ lọ́wọ́ ti wá sí owó kàbá wọn gbé ní haddathana ohun mùsẹ́mìlì láwọn yòókù ọmọ ẹgbọ́ albayano adé ó ní ohun tó ń wá jẹ́ mùsẹ́mìlì yìí òun wá mọ́ ń wú àwọn táwọn tó min 20 alfa wáyé ṣẹ́mì òfi majlisihi min 20 alfa ó ní yèèyàn wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ Imam Bukhari wọ́n lé ní 20,000 people èyàn 20,000 kan gbogbo tán bá fẹ́ wà ní àdúgbò wáyé èyàn mélòó 20,000 wọ́n náà tashawwar wa takhayyal èyàn lọ́dọ̀ sí àwọn eléyìí kọjá bàbá ara àfáà mọ́ àwọn eléyìí kọjá káwá ní kò gbọ́ lárúbáwá ó kọjá bẹ́ẹ̀ àfà má fi má kọjá yìí rẹ̀ má ṣe kí ni má kọjá yìí rẹ̀ muhammad ibn yusuf ibn asim sọ kíní kan ó ní káàlẹ̀ ni muhammad ibn ismail salasatu mustamlin ó ní mustamlin tí mo mú kọrí nìkan máa ń lò mí mẹ́ta ni wọ́n wọ́n ṣe máa fi majlisi ziyara tún náà ìṣirí náà alifan àwọn tó sì bẹ́ẹ̀ lé ní twenty thousand people táwọn inú wọn pariwo àdásánà yóò àbá tán bá wí báyìí gbogbo gbé wọn mọ̀ gbé lọ ni ṣé ẹlòmíì ń bẹ tóun náà wá kéwù ohun ìmọ̀ ń bùkọ́rí kọ́ ló gbọ́ ohun mùsẹ́mìlì ohun mùsẹ́mìlì ni ó gbọ́ wọ́n ọmọ tí ó ti pọ̀ jù ló jẹ́ sí ọ̀nà tó ń gbà fi ń kọ́ ìmọ̀ láyé jọ wọ́n ní agbára gan láwọn míì nu wọ́n ṣe ti máa ń lọ jòkó ní mẹ́jìlísù yìí nìkalẹ̀ ká ní àṣírí ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gba kéwú àti bí aago wo bí ten láàárọ̀ ó ti wá síbẹ̀ ẹlòmíì ẹ̀yìn fájírì ó ti wá jòkó mẹ́. tó wọ́n tó bá ti dé haram rí ọlọ́dẹ gbogbo alága débẹ̀ di ìzìnlẹ̀ ọlọ́run já débẹ̀ wọ́n tó bá bẹ́ kẹ́ jùmọ̀ ní haram tó sì wọ́ pé ọfẹ́ dúró ní mọ̀tọ́ọ̀fù gẹ́gẹ́ bí kàábà olóòrẹ́ ọfẹ́ dúró sí tó wà kọ́ fẹ́ mọ̀ kọ́ fẹ́ bá júmọ̀ àjọ júmọ̀ àwọn kan sì fẹ́ wà lérú bẹ̀rún o tó bá ti wá látàṣùbà mọ́ lọlé mọ́ tó bá ti wá láti fájírí wọ́n ṣe kí ni mọ́ lọlé mọ́ sórí tó bá ní pé jẹ́ ń lọlé lọ wẹ̀ tó bá ti wá di 7:30am máa tètè mọ́ bọ̀ kò dájú pé wà á ti nù bẹ̀rẹ̀ wọ̀ kò dájú pé wà á torí àwọn èèyàn ti kún ó ti kún ọ̀rẹ́ bí ìtálókù wá wá fẹ́ lọ kí abẹ́ kí ní ní past twelve wá ń bọ̀ alágùn mọ́kànlá báwo títí wà sí kírun ọ̀rọ̀ ìta gbangba nùrùn irú àìwé ìrò báwọn mo àtàkà yàrá káwá ní pé ìmọ̀nà fẹ́ wá kọ́ lo millions of people wọ́n pàdé ní haram ṣùgbọ́n wọn náà kàn kàn worú àwọn ìjókòó mọ̀ bẹ́ẹ̀ ìjókòó mọ̀ sí àbùkátà pé bíi six hours ìgbà náà ten hours ìgbà náà sọ irú àwọn ìjòkó báyìí nìsìn àwọn tó rí wèrò yìí àwọn tó ń gbá bọ́ọ̀lù nítorí wọn fẹ́ ṣó bọ́ọ̀ kan ní fi àmínísẹ́jọ́ pé eh, nàìjíríà bí nígbà fẹ́ play this ṣùgbọ́n 4 pm dẹ̀ ní march àti aago méjì àárọ̀ àti ọ̀nà tíkẹ̀tì ní stadium tó níbi stadium ṣe wọ́n kún yẹ gbogbo ara rẹ̀ tó wọ́n mẹ́ àwọn tó wá kọ́ ìmọ̀ nìyẹn láyé ìgbà náà tó ní kí ìdàkejì ayé ìgbà là ń lò nísìn ìdàkejì báyé ti dá tó ń gbọ́ ìdàkejì ẹ̀ là رحم الله الإمام البخاري رحم الله الإمام البخاري اللهم شابك الإمام البخاري ọlọ́run bá wa ṣe àlékún dáadáa fún ọ pé àwa náà wá ń kọ́ ìmọ̀ rí ọlọ́run wọ́n ṣàfihàn yìí kí àwa náà òbí ṣàmì fúnra rẹ̀ ọlọ́run fi mọ̀ kẹwàá o kó fi ìmọ̀ kó fi ṣàánú gbogbo wa hmm, kó sì jẹ́ kí ìmọ̀ náà kó wúlò fẹ́ni kọ̀ọ̀kan wa <coughs> abúlé fọ́dí ló sọ kí nìkan ó ní wàhálà àjà ó lóyún oníṣẹ́ mọ̀ gbogbo ọ̀rọ̀ Bukhari ìmọ̀ ní ṣe mọ̀ fàyíndà lè mọ̀ṣá ikọ̀ kan tíbà ó ń torí kí gbogbo àwọn àfà lápapọ̀ ájìmọ̀ alákọ̀dàmì yìí wọ́n dápanupọ̀ lórí pé nǹkan alìmọ́mù Bukhari ẹsẹ̀ rẹ̀ rìnlẹ̀ númọ̀ àti nùsùnà wọ́kọ̀dàmúhù alá àwòfúsùhìm fi ọ̀nàfọwà ní sàbáàbì wọ́n dẹ̀ ti ń gbé sáájú ara wọn níjọ́ títí ń bẹ kékeré wọ́n ni wàbùrù Khuzaymah ra'ahu 'inda kibarihi wa tafarrudihi fi hadha ash so àti kékeré wọn láti ṣe kí ni ni wọ́n ti gbé síwájú wọn ibrahim ibn muhammad ibn salam ló sọ kìnnì kan inú láti parí ọ̀rọ̀ ó ní inna rututa min ashab al-habib ó ní dájúdájú àwọn aṣáájú tó bá ní arutut bimana aruasa bimana àwọn aṣáájú nùmọ̀ ó ní inna rututa min ashab al-habib ó ní jẹ́rá àwọn aṣáájú aṣáájú nù hadith ó ní سعيد ابن أبي مريم المصري مصر ونعيم ابن حماد والحميدي والحجاج ابن منهال وإسماعيل ابن أبي أويس والعدني والحسن الخلال ومحمد ابن ميمون صيب ابن عيينة ومحمد ابن العلاء والأشج وإبراهيم ابن المنذر الجزامي وإبراهيم ابن موسى الفراء كلهم أني بقعتون داكوي kánú yahabu na muhammad ibn ismail ó ní gbogbo wọn máa ń bọ̀wọ̀ muhammad ibn ismail bukhari wa yaqduna lahu ala anfusihim fi an-nazari wal ma'rifa gbogbo wọn náà sì máa ń gbà kó ju àwọn lọ níbi ká wo ìmọ̀ àti ká dá sọ́rọ̀ ìmọ̀ àti ká ní ìmọ̀ ó ní mọ̀ jù àwọn lọ ó ní kí dáwọn lọ yìí dákùn tó bá wá lè sọ pé ó ní mọ̀ jù àwọn tó pọ̀ báyìí àwọn àgbààgbà fáà lọ kò yẹ káwa náà ti mọ̀ pé ẹni bẹ́ẹ̀ òun náà ní kí òun náà ní bó ti jẹ́ yọmọ ìyá mi báwo ni wọ́n ti wá fẹ́ rí báwo sì ni èmi náà ti wá fẹ́ rí oníkálukú wa náà káwa yẹra wa wò má ṣe kí ni ká yẹra wa wò àfá kan náà sọ̀rọ̀ wọn tó dùn tó báyìí eh káà bá tiẹ̀ ní tó wọn ayẹ́kọ́ ni <laughs> káà náà tiẹ̀ gbìyànjú àbátọ́ bá lọ kàtàn bá ti lóyìí àwọn kọ́ ni pé iṣẹ́ ọlọ́run nírú wọn yóò iṣẹ́ kí ni o iṣẹ́ ọlọ́run àmọ́ wọn wá sinmi náà tó bá tún wá bá ọmọ ẹgbọ́n mọ̀ ń bùkárí lórí àdíṣẹ́ yọ kan wọ́n tún ṣàìsùn wọ́n máa wá ládùúgbò nígbà tó yọ náà tún wá ń ṣàìsùn tí wọ́n máa ń ṣàìsùn jẹ́ ní gbogbo orú wọ́n fi sùn ni ọ̀sán gan ah, tó ń sùn wọ́n kí ó lọ́wọ́ gan tó ṣe gíní wọ́n tó ń sùn ẹ̀dàkùn wọ́n tó lè máa sùn lọ́dún kí ó lọ́wọ́ àwọn sọ̀rọ̀ bùkárí wọ́n náà wọ́n ẹgbẹ́ sùn ọ̀ní ni ọ̀ní sùn àbáàkan ló ní tẹrú mọ̀lẹ̀ ìzà tó ń mátà náà mọ̀lẹ̀ ìlànà ọwá ọgbọ̀n náà bẹ́ ní ọwá jẹ́ kíni ọwá ń sùn lóru wá nǹkan lọ bèèrè lọ́wọ́ àwọn tí wọ́n ti lọ ọ̀ní ṣe kíni ọ̀ní sùn lóru a ti kọ́ ní fún wa rí báyìí náà wọ́n máa ń tọ́lá bá lọ ọ̀lá sẹ́hìnrọ̀ lóru

ọgbọ́dá àbá ma wí ní áàtìlì ìgbàkùnlá fáàpọ̀ bẹ́ yí nǹkan kójọ nù mọ̀ fún fi gbogbo ayé rẹ̀ lẹ̀ fún kiri fún mọ̀ ìgbà náà ni mo tó wò pé ẹni tí òkè ajẹ́ ń gbádùn yìí hmm, wọn náà sáà mọ̀ fílé mọ̀ pọ́n ìlà àmọ́wọ́ ọ̀ ń sanwó àsìkò rẹ̀ fún mọ̀ ọ̀ ń sanwó àsìkò rẹ̀ ẹlòmíì lẹ́yìn táìmù tá a bá fi ní kókó أنا قسان واو أسأل الله جل في علاء أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء من السؤال يا إخوة طيب تفضل بدو rẹ́bẹ̀ ni pé nípa ti imam ahmad lórí àwọn àti àyíjìnì nàbí lórí ọ̀dọ̀ yorùbá náà ni pé ọ̀rẹ́ sọ̀rọ̀ wọn pẹ̀lú mọ́mọ́ bá yóò gbé ìpèsè mọ́mọ́ kọ́lé náà wà ní táìmù mẹ́sàn-án. ah allah musta'an nasallah salamatu wa laafiya lára àwọn ibi tí à ń padà bọ̀ wá ní ẹ̀ta bá débi ọ̀rọ̀ mẹ́sàn ẹ̀rọ tí ń bi alqasidatu alhadiya ẹ̀rọ tí bẹ́ẹ̀ tó sáàlì sùdán kà lánàá àti ìdébẹ̀ rárá ibi tọ́rọ̀ alimami Bukhari ti wọlé mu mísínà yẹn náà ó wà nù tí àwọn kan fẹ́ fi róòpù al-Imam al-Bukhari ìkan náà àfáà kan lè báyìí nìkan ọlọ́mà ọ̀rọ̀ fún wọn a ní à ọlọ́run ló ṣàánú wa lórí al-Imam al-Bukhari torí pé wọ́n fẹ́ fi ọ̀rọ̀ mísínà sọ́wọ́n kí mo sọ kí nìkan ní alukọ̀ yẹn lánàá látà sọ̀rọ̀ mísínà pé mísínà yẹn padà kàn rí wọn kàn

kí ló dé tó fi accuse alimami Bukhari alimami Ahmad ibn Hanbal kí ló dé pẹ̀lú lẹ́yìn mẹ́ṣínà tá à ń sọ gbọ́n kí ló dé tí gbogbo ẹbí rí bẹ́ẹ̀ ẹja pàdé ní halkọ̀ tí ń bọ̀ insha Allah ta'ala nasa Allah ta'ala lana wa lakum mazid at-tawfiq wa sada tayi fọta amin ni muslim ló lè rí ànábì wa Muhammad sallallahu alayhi àwọn alfa àwọn gbé kìíní kan yẹ̀wò arínú wọn tí wọ́n ní ẹni tí ò bá ànábì láyé bó ni yóò ti wá sọ fún wa kó òun rí ànábì ara wọn míì tán sọ ìmọ̀ ó kéré jọjọ èyí tí ọ̀hún tó pọ̀ náà àfáà dúró sí ni pé àdéhùn ti wá tó sì sọ̀hìn ànábì ni máa ń ràn á ní fàkàdàrà àní ẹni bá lòun rí mi náà lójú oorun ó ṣe kí ni ó ti rí mi fa inna ṣaitana la yatamassalu bi torí pé ṣaitana oníṣẹ́ kí onígbàwọ̀ mi wọ̀ náà bó lẹ́ṣì wá mọ̀ pàà nẹ́bì lórí nǹkan púpọ̀ ni nǹkan kí lápéjọ mọ̀ nǹkan púpọ̀ tí ẹ pé tí ẹni tó rí ànẹ́bì ló mọ̀ pàà nẹ́bì lòun rí èmọ́ bí a kó sọ fún ara rẹ̀ èmọ́ lójú aláwọ̀ náà kó rí ẹ̀kan sọ pé wo ẹni tọ́rí ti ń lọ ta ni o ànẹ́bì ni lọ irú àláta ní láṣẹ́lì mọ́ bùkọ́ jílẹ̀ kan àwọn èèyàn lágbé ẹ̀ náà sí obìnrin yẹn tó pè wọ́n wọlé tó sọ fún wọn báyìí wọ́n sọ ẹkùn ìfà ibẹ̀ ni jókòó parí sí wọn lè kọ̀ntínú ìbá yìí ṣe sóṣẹ̀ lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ni ẹ ṣe pè wọlé àwọn olùgbà béèrè question yìí ó kàn sọ ní àríwá kìnìkà kìnìkà ó pé ẹ̀ wa ni pé rírí anábì sallallahu alaihi wasallam ó lálàáfíà parí anábì ṣùgbọ́n ìtọ́ ni pé ẹlòmíì lè wa parọ́ pé à ó ra mo ìsùn tán ní ìsàn anábì mo ó lè jù pé parọ́ bọ̀ tó báyé pé lóòótọ́ lórí ànábì bóyá látara kó ti kàńpa bá ànábì ṣe gbogbo wọ́n ṣe wá júwé ànábì pátápátá bẹ́ẹ̀ ló ṣe wá rí ẹni náà yẹn bóyá ń bẹ́ẹ̀ ànábì ló sọ fún ara rẹ̀ pé òun lànábì ni o àbí lójú àlá yẹn ló ti léyìn sọ pé ẹni tó lọ yìí ànábì ni o àwọn kọ̀rí náà ó ṣàpọ̀ tí ó fi jẹ́ pé ó lè sọ pé ànábì ni o tí ó sì ní fi ìrọ̀kùn. tọ́ ẹlẹ́kẹ̀ẹ́ ni pé ibi tó bá ti wá ń sọ náà àwọn nǹkan ló ń sọ tó bá ní pé alọ́pọ̀ orí ànábì ó wá lọ nàárẹ́tì eh, ẹ̀gbà tó wá rá ànábì ànábì wá nínú gbọ̀n yìí ti pọ̀ jù kó lọ dìdí ìṣẹ̀ díẹ̀ ànábì kọ́ lọ rí èṣù kankan lórí tó gbà èṣù onígbẹ́wọ̀ ànábì wọ̀ á ní pé nǹkan míì lọ rí fẹ́ parọ́ pé ànábì lọ rí wọn lọ pé báwọn Allahu a'lam. Masha subhanahu wa ta'ala, in yazilani wa iyyakum ilman ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل داء صلى الله وسلم على عبدك رسولك محمد على اله وصحبه اجمعين سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته